Recommended Peace Corps Projects, Text 1. Nígbà tí ọmọ Peace Corps bá lọ sí Nàìjíríà, ohun kìíní tí ó yẹ kó kọ́kọ́ ṣe ni láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Báwo ni wọ́n ṣe lè tọ́jú nǹkan oko wọn tí yóò fi dára? Ní ọ̀nà yìí, yóò pe àwọn àgbẹ̀jọ, yóò sì ṣe àlàyé báwo ni wọ́n ṣe lè tún oko wọn ṣe, báwo ni wọ́n ṣe lè gbin ohun ọ̀gbìn tó dára, báwo ni wọ́n ṣe lè kórè rẹ̀. Tí ó bá ṣe èyí tán, yóò gbà wọ́n níyànjú báwo ni yóò ṣe tọ́jú wọn lẹ́yìn náà ó lè pe àwọn obìnrin jọ láti bá wọn sọ̀rọ̀ ọ̀nà wo ni wọ́n lè gbà tọ́jú ọmọ wọn. Questions on recommended Peace Corps projects, text one. Kí ni ohun kìíní tí ó yẹ kí ọmọ ṣe Peace Corps ṣe nígbà tí ó bá lọ sí Nàìjíríà? Kí ni àwọn ìmọ̀ràn tí ọmọ ṣe Peace Corps lè fún àwọn àgbẹ̀? Irú ìmọ̀ràn wo ni ó lè fún àwọn obìnrin? Recommended Peace Corps Projects, Text 2. Ọmọ Peace Corps ó lè wúlò púpọ̀ fún Nàìjíríà nípa bíbá àwọn ènìyàn sọ̀rọ̀. Èkíní ó lè pe àwọn àgbẹ̀ kí ó là wọ́n lọ́yẹ̀ báwo ni a ṣe lè gbin nǹkan oko wa ní àsìkò tí yóò fi dára báwo ni a ṣe lè tún ilẹ̀ oko wa ṣe báwo ni a ṣe lè kórè nǹkan oko wa lẹ́yìn náà ó lè pe àwọn obìnrin jọ pàápàá jùlọ àwọn tí wọ́n ti bímọ báwo ni a ṣe lè tọ́jú ọmọ wa ní ọ̀nà tí ó mọ́ irú aṣọ wo ni ó yẹ kí a wọ̀ fún wọn lẹ́nà báwo ni a sì lè tọ́jú ilẹ̀ ilé wa ní ọ̀nà tó jẹ́ pé yóò mú àlàáfíà bá wa. Questions on recommended Peace Corps projects, text two. Ọ̀nà wo ni ọmọọṣẹ́ Peace Corps lè gbà wúlò fún Nàìjíríà? Dárúkọ àwọn ìmọ̀ràn tí ọmọọṣẹ́ Peace Corps lè fún àwọn àgbẹ̀ ní Nàìjíríà irú àwọn obìnrin wo ni ó tún lè péjọ ìmọ̀ràn wo ni yóò fún irú àwọn obìnrin báyìí